ó ṣẹlẹ̀ iléeṣẹ́ kọ́sítọ́ọ̀mù gba òbítíbitì oògùn ìbálòpọ̀ amárale ní Sokoto àjọ aṣọ́bodè ilé wa Nigeria Customs Service NSC tí wọ́n ń pè ní kọ́sítọ́ọ̀mù ẹ̀ka tìpínlẹ̀ Sokoto ti rí ẹrù ńlá kan tí oògùn amárale ìbálòpọ̀ tó ń lọ bíi mílíọ̀nù mọ́kàndínlógún ààbọ̀ nineteen point six million naira kún inú ẹ̀ fọ́fọ́ gbà Kọlápọ̀ Ládèjì ti ṣe alámòjútó ikọ̀ náà ló sọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò tí wọ́n ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ karùndínlógún oṣù kejì ọdún yìí ó ní agbègbè kan tí wọ́n ń pè ní kájíjí lójú ọ̀nà Sókótó sí Jẹ̀gá ni wọ́n láwọn ti gba ẹrù ọ̀hún lẹ́yìn tí wọ́n ta wọn lólobó ó ní oògùn tí wọ́n ń lò láti mú kí ara wọn le fún ìbálòpọ̀ yìí léwu fún ìlera èèyàn nítorí ọ̀nà tí wọn yóò gbà lò nílòkulò ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló tún jẹ́ pé ayédèrú ìbuwọ́lù nafdac àti ọjọ́ tí yóò bàjẹ́ tí kò ní jẹ́ lílò mọ́ ni wọ́n lẹ̀ mọ́ lára bákan náà ló tún sọ pé àìmọye ọkọ̀ akẹ́rù ńlá tirẹ́là tó ń kó oúnjẹ lọ sí orílẹ̀-èdè Niger Republic láti ẹnubodè Kébí ni ọwọ́ àwọn tẹ̀ lásìkò tí ebi ń pa àwọn èèyàn wa báyìí tó wáá jẹ́ orílẹ̀-èdè míì ni wọ́n ń kó oúnjẹ sá lọ pẹ̀lú òfin àjọ ECOWAS tó ní kí wọ́n ti àwọn ẹnubodè pa gbogbo nǹkan tó bá yẹ la máa ṣe láti dènà kíkó oúnjẹ kúrò nínú ìlú lọ́nà àìtọ́ àgàgà nítorí ọ̀rọ̀ ibi tó ń bá wa jà lórílẹ̀‐èdè yìí lọ́wọ́ gbogbo wa la mọ̀ pé owó oúnjẹ ti gbówó lórí gegere nítorí ìwà àìnífẹ̀ẹ́ lu ẹni lọ́kàn táwọn ọmọ nàìjíríà kan ń hù a ò ní yé tọpasẹ̀ wọn a ó sì máa dínà mọ́ wọn ẹnikẹ́ni tọ́wọ́ wa bá sì tẹ̀ pẹ̀lú ìwà burúkú yìí yóò fojú winá òfin ó ní gbogbo ẹrù táwọn rí gbà yìí títí mọ́ ọgọ́ta kẹ́ẹ̀gì bẹntiróòlù táwọn gbà lọ́wọ́ àwọn tó ń ṣe fàyàwọ́ ẹ̀ ló ti wà lákàtà àwọn tí ìwádìí sì ti ń tẹ̀síwájú. Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online Faith Adébọ́lá ló kà á sí tìgbọ́yìn.